aláròye máa wí o. oògùn ayẹta tí babaláwo ṣe fún ọ̀rẹ́ rẹ̀ ló fẹ́ẹ́ dánwò ló bá gé e lórí já ikú òjijì tó pa ọkùnrin ẹni ọdún méjìdínlógójì kan ọ̀gbẹ́ni Sunday Joseph jẹ́ ìyàlẹ́nu fún gbogbo olùgbé tó ń gbé nílùú Èmùrè Èkìtì níjọba ìbílẹ̀ Èmùrè nípínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí àwọn tó ń gbé nílùú náà ṣe sọ so, wọ́n ní ọkùnrin tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi yìí ló lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan tó jẹ́ babaláwo pé kó ṣe oògùn òkígbẹ́ ìyẹn oògùn tí àdá kò fi ní ràn òun tàbí tí ẹnìkan bá fi àdá gé òun tí kò ní wọlé sóun lára fún òun ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ògbólógbòó babaláwo ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Joseph Kantala ni wọ́n jọ ń ṣiṣẹ́ àgbẹ̀ ní abúlé kan tí wọ́n ń pè ní Adébóyè tó wà lójú ọ̀nà tó lọ láti ìlú Èmùrè Èkìtì sí Èpòrò lásìkò tí babaláwo yìí ṣe oògùn òkígbẹ́ yìí fún un tán tí wọ́n sì fẹ́ẹ́ dán wò lára olóògbé yìí ló gbé orí rẹ̀ sílẹ̀ láti dán oògùn yìí wò láti mọ̀ bóyá ó ṣiṣẹ́ ṣùgbọ́n kàkà kí oògùn òkígbẹ́ tí babaláwo yìí ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ló bẹ̀rẹ̀ sí í dà lórí Joseph ló bá mú ìgbín ńlá bọnu igbe rẹ̀ tí àwọn èèyàn agbègbè náà gbọ́ ni wọ́n fi sáré jáde láti wáá wo ohun tó ṣẹlẹ̀ àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó wà nílùú náà ṣàlàyé fún akọ̀ròyìn wa pé àwọn ọ̀rẹ́ méjì yìí fẹ́ẹ́ dán oògùn òkìgbẹ́ tí babaláwo tó jẹ́ ọ̀rẹ́ Joseph ṣe fún un wò kó tóó di pé ó fún un ni o ṣùgbọ́n ṣe ni ọ̀rọ̀ padà yíwọ́ nígbà tí wọ́n tẹ̀sí oògùn náà níṣe ni àdá tí wọ́n fẹ́ẹ́ lò gé orí ọmọkùnrin náà bọ́ sílẹ̀ tí ẹ̀jẹ̀ sì bò ó ní gbogbo ara tó sì gbabẹ̀ kú nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kọ̀mándàǹtì àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ èkìtì ajagunfẹ̀yìntì olú adéwà sọ pé ìṣẹ̀lẹ̀ náà dá jìnnìjìnnì sílẹ̀ nílùú ọ̀hún ó ṣàlàyé pé babaláwo náà ti wà ní àtìmọ́lé àwọn àti pé ìwádìí tó péye ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà bákan náà ló ṣèlérí pé àwọn yóò taari afurasí ọ̀daràn ọ̀hún sí àwọn agbófinró ní kété tí ìwádìí àti ìtọpinpin wọn lórí ìṣẹ̀lẹ̀ náà bá parí taofeek sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.